bẹ́ẹ̀ ni kọ́kọ́rọ́ yá sọmọ́ọ̀dù ní ṣókí tó bá ń ṣe yá sọmọ́ọ̀dù three hundred and thirteen ní every àṣùbà tó bá ṣe ń kírun àṣùbà tán kó máa ṣe adral mursalin three hundred and thirteen yá sọmọ́ọ̀dù yá sọmọ́ọ̀dù torí yá sọmọ́ọ̀dù yẹn òun náà ni pé gbogbo nǹkan tọ́lọ́run ọba dá pátápátá ló nídìí ọlọ́run ọlọ́run ọba ò nídìí ẹnìkankan ìtumọ̀ sọmọ́ọ̀dù nìyẹn so tó bá ṣe wá ń wíyá sọmọ́ọ̀dù yẹn tó ń ṣe every day three hundred and thirteen lẹ́yìn tó bá kírun àṣùbà tán máa ṣe bẹ́ẹ̀ má jòjá kó tó ṣe láàrin ọjọ́ méje ó dúpẹ́ fọlọ́run ọba torí gbogbo bíkíbi tí orí ẹ bá wà táànù ọlọ́run bá wà lọ́lọ́run àtàrí wa bá ẹ ní kíákíá lọ ṣe kó kọ̀ǹfàmù ẹ àdúrà tó fẹsẹ̀ rinlẹ̀ ni yá sọmọdù orúkọ ọlọ́run tó tẹ̀sùn wọn ni tẹ bá ń fẹ́ ẹ̀kún rẹ́rẹ́ lórí àlàyé yá ẹ lè kọ́ńtà tiwa àdúrà wa gbà mọ́sálàmù wa ilẹ̀ lè kọ́ ẹ ẹ má fi yá sọmọdù ṣeré orúkọ ọlọ́run ọba tó tẹ̀sùn wọn ni ẹ ṣí à